وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run ọba àti orí ajẹ́jẹ́ tọ́lọ́run kọmọ bá nàbíwa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ ọlọ́wọ́n bá àti àjẹjẹ tán ọlọ́wọ́n bá kọ́wọ́n bá gbogbo wọn àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìpìlẹ̀ a bá ìtumọ̀ suratul káàfì abádébí àyà àdọ́ta lórí àyà àdọ́ta yìí onára tí wọ́n ń sàlàyé ọ̀rọ̀ nípa ìmá tẹ̀kírẹ ni ìmá kúnlẹ̀ fírẹ ni eré tí wẹ́ sí pé ó gbajúmọ̀ láwùjọ wa létọ́ ẹ́ sí pé ó ń dá ìfàfà sílẹ̀ láàrin àwọn èèyàn ní àwùjọ tí a wà yìí pé ojú wo ni ṣẹ̀ríà ojú wo ló fi wo nǹkan wà yìí àṣà yìí tí a bá àwùjọ lórí ẹ̀ táwọn èèyàn ṣe yìí ìjá sí ṣẹ̀rí àgbà wọlé ni àbí àṣà tí ṣẹ̀rí àtakò torí pé àṣà táwọn ìjọ kẹba ń ṣe tí a bá fẹ́ fi àṣà yẹn rinlẹ̀ a gbé àṣà yẹn a gbé lọ bá kí ni nǹkan tí Ọlọ́run bá sọ nǹkan tọ́lọ́run bá sọ nǹkan pé òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba lẹ́gbẹ́ láfẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam tábáríkọ́ tako àṣà yìí adẹ́pẹ́rọ àṣà bẹ́ẹ̀ àà nígbà wọlé agbúdọ̀ kó ń bẹ̀ ni àmọ́ tábáríkẹ́rọ àṣà báyìí ṣẹ̀ríà ọ̀tako adẹ́sípẹ́ àṣà yẹn a máa bá lọ kò sẹ́sẹ̀ ń bẹ̀ ni ìgbà tí ṣẹ̀ríà òfin àṣà kan ni tó yẹ pé ṣẹ̀rí àtakò pẹ̀lú àwọn ẹ̀rí nítàsí fẹ́ mọ̀ pé ṣẹ̀rí àtakò nǹkan òun náà ni pé a rí àyà Qur'an àbí kárí hadithu annabi sallallahu alayhi a bá ti lè rí ẹ̀rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba àti ọ̀rọ̀ annabi sallallahu alayhi wa sallam tó takò adébúrú àwọn àṣà báyìí àṣà burúkú a gbọdọ̀ kó bẹ́ẹ̀ ni àṣà tí wọ́n gbọdọ̀ débẹ̀ ni ṣé báyìí nìsín náà àti wọ́n ń ṣe àwọn àlàyé lọ lórí ọ̀nà táwọn èèyàn pín sí lórí àgbọ́yé ìkúnlẹ̀ kiri ẹni yìí àti ń ṣe àwọn àlàyé lọ lórí ẹ̀ eré tí a ṣàlàyé gbẹ̀yìn òun náà nídájọ́ àwọn tó sọ pé ìkúnlẹ̀ kiri ẹni wọ́n ní makruhu ló jẹ́ nínú ẹ̀sìn pé gbogbo ẹnikẹ́ni tí ò bá kúnlẹ̀ kíyàn yóò eléyàn ni asàlàyé parí lọ́sẹ̀ tó lọ àìlé tí a tẹ̀síwájú lórí ẹ̀ lónìí òun náà ni àwọn tí wọ́n gbà yí pé ẹbọ ni àwọn kan gbà yí pé ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí ìkúnlẹ̀ kírẹ ni ìtẹ̀kúrẹ ni wọ́n gbà yí pé kódà ó burú dépò wípé ó sọ̀yàn di kèfèrí ó sọ̀yàn dẹ́lẹ́bọ ó múyàn jáde kó nú ẹ̀sìn pátápátá eléyìí báyìí la gbé yẹ̀wò lónìí pé ǹjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àti àwọn ẹ̀rí tí wọ́n gbára léyìí ìjọ́rọ̀ yìí ìjọ́rọ̀ yìí lálàáfíà ìjẹ́ àwọn ẹ̀rí yìí ìjọ́ orin lẹ́bẹ́ ń tóótọ́ nǹkan tá fẹ́ gbé ẹ̀wò líle báyìí pẹ̀lú ojú kìtàbà ti súnnà láti fẹ́ gbé ẹ̀wò lẹ́ni tí ń bẹ ọlọ́run bá kọ́lọ́run bá lékẹ́lá kí ó má jẹ́ kí ìfẹ́nú kọ́lọ́run bá kọ́ má jẹ́ kí ó wọ ẹbọ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kúnlẹ̀ kíyàn ẹni tó bá ti lè tẹ̀ kíyàn irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn torí pé ìwọ ọlọ́run ọba òun náà ló ti gbé fún ẹ̀dá yìí pé ni ìwọ ọlọ́run ọba ni ọlọ́run ọba nìkan ló ní wọ máa tẹ̀ fún ọba gbogbo ti gbe ọba fún kágbé fẹ́dà nítorí pọ́lọ́wọ́n ọba àlékẹ́ lánìkan ló lẹ́tọ̀ sí nítorí pọ́lọ́wọ́n ọba àlékẹ́ lánìkan ló tó nǹkan yẹn gbà nítorí pọ́lọ́wọ́n ọba àlékẹ́ lánìkan ló tọ́ láti máa fún kí yẹn wá fún ẹlòmí yàtọ̀ fọ́lọ́wọ́n ọba ẹni tán pè lẹ́bọ nìyẹn ṣùgbọ́n ní ìkúnlẹ̀ yìí náà wọ́n lẹ́lá rẹ̀ tọ́ ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wá lé ń ṣe fẹ́lòmí yàtọ̀ fọ́lọ́wọ́n ọba irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn kí wá láwọn ẹ̀rí tán gbára lé àwọn àyà Kùránì kan bẹ́ẹ̀ tí wọ́n gbára lé aya kan bẹ nínú suratul hajj bákan náà kan bẹ nínú suratu fussilat bákan náà kan bẹ nínú suratul jin àwọn aya Qur'an kan gbára lé náà nìyẹn bákan náà àwọn ahadithu anabi sallallahu alaihi wasallam wọ́n gbára lé ẹ̀ náà ilé tó yẹ́sìkí inshallah ta'ala tí a bá ti débẹ̀ a máa ka àwọn hadith yẹn fún wa lẹ́yọ kọ̀ọ̀kan tá máa ṣe àwọn àlàyé lórí ẹ̀ àmọ́ alákọ̀ọ́kọ́ náà gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá lè rí tó mú ẹ̀rí ìkúnlẹ̀ pé ẹ̀rí tí ìkúnlẹ̀ fi jẹ́ èèwọ̀ tó bá mú àyà kùránì wá lórí pé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ kíra yín àbí àyà kùránì tó ń fún wa ní ẹ̀rí wípé ìkúnlẹ̀ ẹbọ ni gbogbo ẹni tó bá ti lè mú àyà kùránì wá ni kọ̀ọ̀mọ́ kankan nípa ẹ̀sìn yìí ẹ̀sìn yìí ò yé rárá kò tí a máa fi tẹ́sìn darí kan bal ọlọ́wọ́ bá ilé kẹlá ń sọ̀rọ̀ lá òun sọ̀rọ̀ lálà torí pọ́rọ̀ ń gbà mí kọ́lọ́wọ́ bá ilé kẹlá máa sọ̀rọ̀ lá kíyàn sì máa tú sí ilá àbí kọ́lọ́wọ́ bá ilé kẹlá máa sọ̀rọ̀ gbà kíyàn sì máa tú sí ìgbà àbí kíyàn máa tú sí ìgbà àbí kíyàn máa tú sí ìgbà mẹ́rẹ̀ ní yàtọ̀tọ̀ síra wọn

ilé náà ń pè ní suwul istidlal oye bá ní sí ìlò ẹ̀rí jákujáku ni ẹ ìlò ẹ̀rí sí ọ̀nà jákujáku ni ẹ so gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ alìkùrán láti jẹ́rì lórí ọ̀rọ̀ kan nǹkan kan náà ló bùkátà torí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lo hadithu láti jẹ́rì ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ bùkátà sí nǹkan méjì nǹkan aláwọ̀kọ́ ni pé ó kọ́kọ́ wádìí náà ǹjẹ́ hadith yẹn nílẹ̀ pánẹ́bí sọ́ntòótọ́ ìjọ́lá làáfíà tó bá ti wá lè rinlẹ̀ tó ti wádìí torí pé hadith ní lálàáfíà torí pé kìí ṣe gbogbo tó bá fi ti sọ́dà nẹ́bí pánẹ́bí sọ kìí ṣe gbogbo ẹ̀nà nẹ́bí sọ kìí ṣe gbogbo tó bá ti sọ pánẹ́bí sallallahu alaihi wasallam wí òun náà lànẹ́bí wí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n ń pa yọrọ́mà nẹ́bí sallallahu kọ̀dá ẹgẹ́ bí ìparọ́ mọ́ ẹnìkankan mí yàtọ̀ fún ànábì o tó ń pẹ́tẹ́ bá parọ́ mọ́ ẹlù mí yàtọ̀ fún ànábì aburú rẹ̀ kéré sí kẹ parọ́ mọ́ ànábì torí irọ́ tẹ́ bá ti lè pa mọ́ ànábì tá bá ti lè gbà bẹ́ẹ̀ pa ànábì ló wí ó ti dára ẹ̀sìn nìyẹn tó aburú rẹ̀ yóò máa bá ẹ̀sìn ẹ lọ máa fi nǹkan kan sínú ẹ̀sìn Ànábì ní Ànábì wá tẹ̀síwájú Ànábì ní faman kadhaba alayya muta'ammida gbogbo ẹnikẹ́ni tó bá wá mọ̀ọ́mọ̀ tó parọ́ mímí Ànábì sallallahu alaihi wasallam falyatabawwa maq'adahu minan nar Ànábì ní kí ẹni bẹ́ẹ̀ kó lọ wá ààyè jókòó rẹ̀ sínú náà pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ààyè ibi tí ó ti jókòó ibùjókòó rẹ̀ sínú náà Ànábì ní kó lọ wá so tí mọ̀ sí pé ó rọrùn láti parọ́ máa nẹ́bí sallallahu alaihi wasallam lánàbí fi ń kìlọ̀ fún wa ká má parọ́ fún máhùn nínú rí wáyà kan ìyáku wàlkẹ́lù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣe bá nìsìn so ẹni bá fẹ́ lo hadith wa nẹ́bí láti jẹ́rí ọ̀rọ̀ ní tó kọ́ gbọ́dọ̀ mọ̀ ní pé ṣé kìí ṣe kí wọ́n parọ́ ọ̀rọ̀ yìí máa nẹ́bí ni kó wádìí dáadáa tó ti wá rí pọ́rọ̀ yìí rìn ilẹ̀ pá nẹ́bí lọ sọ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó bùkátà ni pé ọ̀rọ̀ yìí kí lànẹ́bí kí lànẹ́bí gbà lérò pẹ̀lú ẹ̀ ṣé tí mo fẹ́ lo ọ̀rọ̀ yìí sí ṣé bẹ̀rẹ̀ lànẹ́bí lò sí kéde pé yọ́n fẹ́ fún yẹn lẹ́rìí nísìn wípé ọfẹ́ sọ̀rọ̀ ọfẹ́ sọ ẹ̀rí fún yẹn nípa ìjọ́nà ìyàrún kíkí ọba lọ mú ayọ̀ pé ọlọ́run bá ní ọlọ́run bá ní jọ́sọ pé kutiba alaykumus siyam ọfẹ́ fún yẹn lẹ́rìí tí òun fi jọ́nà yẹn ọba lọ́run bá ní kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum ọwá ní ẹ̀rí ló mú wá alẹ́ ẹ̀rí ló mú wá ń tòótọ́ àmọ́ kéèsè ń tẹ́rì wí kéèsè bí tán lò ẹ̀rí sí lòlò ẹ̀rí sí yẹn torí pé Al-Qur'an ló mú wá ẹ̀rí sí ní ọfẹ́ fún yẹn lẹ́rí pé ọ̀ràn àwẹ̀ ẹ̀yìn ìrànjọ́ ọ̀nà yẹn ọwá lọ mú ẹ̀rí àwẹ̀ wá sí bá nísìn ó gbọ́dọ̀ lọ mú àyà wá tó ń sọ̀rọ̀ nípa ìjọ́ra yẹn àrùn fún wa tó bá fẹ́ sọ fún mi nípa ìjọ́ra yẹn àlùwàlá ó gbọ́dọ̀ lọ mú àyà tó ẹ́ pé ń sọ̀rọ̀ àlùwàlá wá fún mi kéde pé ó fẹ́ sọ fún mi nípa ìjọ́ra yẹn àlùwàlá ó wá lọ fún mi láyà tó ní a máa mutí ẹ̀tí eh, ọ̀nàsán ọ̀rọ̀ àyàlùwàlá wọ́n fẹ́ fún mi sọ fún mi ìjọ́nà àyàlùwàlá àti pàtàkì ẹ̀ nínú ẹ̀sìn àmẹ́rí tó mú wá fún mi ẹ̀rí tó ní àmà mú tí tó ní àmà tàtẹ́tẹ́ à kátàkátà nìyẹn so ibà ní sí so tí wọ́n fà mẹ́bẹ̀ ni pé ẹni tó bá lo àyà Qur'an lórí pé ìkúnlẹ̀ ó fi jẹ́ ẹbọ àbó fi jẹ́ ẹ̀ṣẹ̀ so ibà ní sí irú ẹni bẹ́ẹ̀ ìlòkulò nílò kò yẹ kí ló fà ó ní pé àyà tó wà nínú suratul hajj tí wọ́n ń lò tàbí ẹ jẹ́ kí n pé àwọn ìran sujud kí n pín sọ́nà mẹ́rin kó lè bá kí àwọn nǹkan mọ́fẹ́ sàlàyé yìí kó lè bá yé dáadáa kó sì lè rọrùn fún mi láti sàlàyé ẹ pín sọ́nà mẹ́rin alákọ̀ọ́kọ́ nínú sujud òun náà ni asujudul idtirari ìṣe sujud tó sí pé túláàsì ni èèyàn gbọ́dọ̀ má kò sẹ́ni náà tí ò ní ṣe rí ṣùjúdù bẹ́ẹ̀ àti kèfèrí àti mùsùlùmí àti àwọn ẹranko àti gbogbo tọ́lọ̀wọ̀n bá bá dá àti ilé àti mọ́tò àti gi àti kẹ́ńkẹ́ń àti erin àti kìnìún gbogbo tọ́lọ̀wọ̀n bá lè kí ládá ṣùjúdù kẹ́ńbẹ́ tí gbogbo ọgbọ́dọ̀ má ṣe fọ́lọ́hun àtẹnitọ́gbà pọ́lọ́hun bẹ àtẹnitọ́gbà pẹ́kọ̀ sọ́lọ́hun irú ṣùjúdù iná pè ní àṣùjúdù al-idtirari alákọ̀ọ́kọ́ ni ẹ̀mú padà bọ́ bẹ́ẹ̀ sùjúdù ẹlẹ́ẹ̀kejì òun náà ni àsùjúdù làádí iṣẹ́ sùjúdù ti àṣà àládà tí ọlọ́run tí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn òun ni wípé tí bá fẹ́ mú nǹkan lẹ́ǹsìn máa ṣe sùjúdù àbí ní ṣe sùjúdù máa tẹ́ àbí mi ní tẹ̀ tí bá fẹ́ mú nǹkan lẹ̀ dédé ní kí n tẹ̀ láti mú nǹkan tí mo fẹ́ mú yẹn so èmi fúnra ni máa gbéra máa tẹ̀ láti gbéra mi lọ bá nǹkan yẹn láti mú kó lẹ̀ agbófẹ́ mú nǹkan lábẹ́ mọ́tò agbófẹ́ mú nǹkan lábẹ́ tíà agbófẹ́ mú nǹkan lábẹ́ tí ó jẹ́ sí pé nǹkan yóò wàrántí yóò sọ́dọ̀ ẹ̀yẹn pé kí n tẹ̀ irú nǹkan tẹ́yàn tẹ̀ ẹ̀ náà sùjúdù lòun náà àmọ́ òun tiẹ̀ òun náà kò ní ìdájọ́ kankan nǹkan tó tọ́ ni tá a lè ṣe ni ṣé bá ní sí sùjúdù ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni sujúdù ìhtìrọ̀m wà sujúdù takrim wà sujúdù tàhíyà ìtẹ̀fúnni pẹ̀lú pé yà ń kí ẹni tí yà ń tẹ̀fún tó ẹ́sì pé ẹni tí yà ń tẹ̀fún yà ń kí ni eléyìn ni sujúdù ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ọ̀nà ni sujúdù ìbádà asujúdù àtàbùdì ìtẹ̀fúnni ipa ń jọ́sìn fẹ́ni tá ń tẹ̀fún ìtẹ̀fún ni tí ó máa túmọ̀ sí pé ẹni tá ń tẹ̀fún yẹn àjọsìn fún àjọsìn fún àbá wa forí kẹlẹ̀ kí méjèèje oríkè kó pé sùjúdù lásí yẹn àbá sì rí nǹkan tá a fẹ́ ṣe sùjúdù fún ní tá ń jọ́sìn fún kákànrà tẹrùn bá báyìí fún kára tẹrùn bá báyìí fún àti ṣe sùjúdù fún nǹkan yẹn náà nìyẹn tó bá rí pé àníyàn tá a fi ń ṣe ni pé àfi ń jọ́sìn fún nǹkan yẹn ni àbá rùkú ẹ̀ fún nǹkan yẹn ẹgẹ́ bó jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòsà níwájú àwọn òsà wọn wọ́n kàn tẹ̀ báyìí bẹ́ẹ̀ níwé forí kanlẹ̀ oríkè méjèèjì pé lọ́pọ̀lọpọ̀ àwọn míì bẹ́tọ́ fún forí kanlẹ̀ pátá o bẹ̀tà ń bẹ̀tọ́ pé tábàkà díwájú nǹkan tí wọ́n ń bọ́ ni sùjúrù lélẹ́yìn náà mẹ́rẹ̀ẹ̀rin ni sùjúrù pín sí tẹ́yìn bá fẹ́ lo àyà kùránì kan tọ́lọ́wọ́n bá àríkẹ́lá fi ń sọ sùjú a gbọ́dọ̀ mọ́ èwo lọ́wọ́n bá àríkẹ́lá ń wílọ́ nínú àpẹẹrẹ kí náà pè ní sùjúdù ìtìrọ́rì ìtẹ̀fún ìtẹ̀ títẹ̀ tí mo sọ pé ìtìtú láàsì ni tí gbogbo èèyàn lé sábà tí gbogbo èèyàn lé tí ò sẹ́nìkan tí ó mórí bọ́ kó ń bẹ̀ àtẹni tó gbà fọ́lọ́run bẹ̀ àtẹni tó gbà wí kò sọ́lọ́run eléyìí báyìí sùjúdù yìí kò túmọ̀ sí pé kéèyàn tẹrùn ẹ̀ tí ẹ̀ ní tẹrùn rárá òun náà ní kí ni o ìtẹ̀ fún àṣẹ ọlọ́run ba ìtẹríba fún àṣẹ ọlọ́run ba kìí ṣe ìtẹrùn bàbá yìí àmọ́ pé èèyàn ti tẹríba fáṣẹ ọlọ́run ba pé àṣẹ ọlọ́run bó máa ṣẹlẹ̀ síyàn lábẹ́ túláàsì tí yóò sì lọ́gbẹ́dá sí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ sí pé ìtọ́lọ̀wọ̀n ọba àdéjọlá bá pè bùbù lé lórí amúrùlọ́hìl káóní àṣẹ ọlọ́wọ̀n ọba pé kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ lábẹ́ tún láti bẹ́ẹ̀ tí bá ti ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ tí bá ti ń ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ṣe sùjúdù fọ́lọ́wọ̀n ọba nìyẹn ẹ̀rí pé lè ra ò nídìí pé yẹn kò ní ládá kò lẹ́sẹ̀ àwọn àtẹ̀lófin ọlọ́run bá kan bẹ kò ní ládá kò lẹ́sẹ̀ àwọn àtẹ̀lófin ọlọ́run bá kan òun ló ní ládá téèyàn bá ṣe téèyàn bá ṣe òun ló ní jìyà òun náà làwọn àtẹ̀lé tó ẹ́ pé kìí ṣe tú ọlọ́run bọ̀ jẹ́ wá ń parí lórí ìwọ tó bá wù ní tó ṣe ọlọ́run rẹ̀ ti ṣàlàyé ẹ̀san àwọn tó bá ṣe àti ìyà tí ò bá ṣe àmínì tó bá yẹ pé tú láti fún bí àpẹẹrẹ sìn kò sẹ́ni náà tí ò kí ń sàárẹ̀ ìtẹ̀fásí ọlọ́run bá àti ọlọ́run bá ló dé yẹn ó sì gbọ́dọ̀ tẹ̀ fún ní tú àti gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lábẹ́ pé ọfẹ́ ọkọ̀ yóò ṣẹlẹ̀ sí eléyìí lọ́wọ́n bá àlékẹ́ lọ́nṣọ́nà Al-Qur'an kẹ́lẹ̀bá ń pé téèyàn bá ti ráyà sùjúd àwọn tí kàmá lọ ń lo àyà sùjúd tọ́ka máa ní ọlọ́run ní sùjúd ń bí tó ẹ gbọ́dọ̀ tẹ̀ fẹ́ni kankan ẹ gbọ́dọ̀ tẹ̀ wọ́n máa ń sí àyà lò lọ́pọ̀lọpọ̀ àìsì kéwú yanjú náà ni máa ń fà bẹ́ẹ̀ abẹ́lómi àbòsí tó gbọ́ sábẹ́ fún nǹkan ní ṣókùnmù tó bá fẹ́nu tí ẹ mú nítorí torí aburú eléyìí tó fẹ́ pọ́ wà nú ọkàn rẹ̀ tó fẹ́ gbéje so yóò wá mú nǹkan yóò ti wá di ojú ẹ̀ débi pé yóò kàsá máa lọ ìdájọ́ ọlọ́run bá lọ́rùn ni ọlọ́run bá sọ pé walillahi yasjudu wal ardi taw'an wa karha ọlọ́run bá ní gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà pátápátá

àti gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ yányá pátápátá ọlọ́run ọba ni gbogbo wọn se sùjúdù fún ó túnmọ̀ sí pé sùjúdù rí kìí ṣe sùjúdù ti ti ìbádà kìí ṣe ìtẹ́pàǹjọ́sìn fẹ́ni táǹtẹ̀ fún àsùjúdù ìtìrọ́rí ni ìtẹ́ wípé ìtẹríba fásí ọlọ́run ọba tó ẹgbẹ́ kò sí bó ṣe lè fẹ́ ọ fẹ́ ọkọ ẹni pé kò sí so irú sùjúdù bẹ̀yẹn kéèsè sùjúdù pé ẹ gbogbo ẹ lọ́wọ́lọ́wọ́ bá ní gbogbo ẹ kẹ́kẹ́ ń tẹ̀ fún tó tàbá ti wá ní lẹ́nu mi ti ń tẹ̀ fẹ́lómi yàtọ̀ fọ́lọ́hun ó ti sẹ́gbọ́ nìyẹn tó rọ́lọ́ ní gbogbo ẹ̀ láti mẹ́sẹ́ bàtì àà ah, ah, àbáàkì ló múra kẹ́kẹ́ sí lórí kéwú kíkéwú tó ń tú báyìí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọn kí ń lo àyà tí mo kà yìí wọn kí ń lo yẹn àmẹ́lẹ̀ tẹ́ máa ń lo wà nínú suratul hajj ẹ̀ẹ́dẹ́ká wá ka ilé tẹ́ máa ń lo tó wà nínú suratul hajj yẹn kàwáwò pé ṣé sùjúdù tọ́lọ́run bá ń wí iná ṣé títẹ̀ ni àbí ìtẹ̀ fún àṣẹ ọlọ́run ọba ìtẹríba fáṣẹ ọlọ́run ọba àṣẹ ọlọ́run ọba títí alkauni àṣẹ pé kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun so àṣẹ yẹn tí ò ní ládá tí ò lẹ́sẹ̀ yẹn gbogbo ẹ̀dá pátá òun náà ní tẹ̀fọ́ ọlọ́run ọba nínú àṣẹ bẹ́ẹ̀ eléyìí ò ní ládá kò lẹ́sẹ̀ ṣe bá ní sí torí pé kìí ṣe àṣẹ pé wọ́n fúnra ara rẹ ló mọ̀ọ́mọ̀ ṣẹ̀ṣàpọ̀ fẹ́ máa tẹ̀ fún Ọlọ́run Ọba ní títẹ̀ ìbádà tó lánìyàn pò fún jọ́sìn fún Ọlọ́run Hajj ẹlẹ́ẹ̀kẹjọ àyà ẹlẹ́ẹ̀kẹjọ tí wọ́n máa ń lò lórí ẹ̀rí pé sùjúdù o ẹ̀rí tó sọ wípé ìmá tẹ̀kíyàn ẹbọ ni ẹ máa wá àyà tó ń lò ó àyà ẹlẹ́ẹ̀kejìdínlógún mo fẹ́ sọ verse 18 ọlọ́run bá ní alam tara anna allaha yasjudu lahu man fi samawati wa man fi al-ard wad-dawabu wa kathirun minan ah no alam tara anna allaha yasjudu lahu man fi samawati wa man fi al-ard wash-shamsu wal-qamaru wan-nujumu wal-jibalu wash-shajaru wad-dawabu wa kathirun minan nas wa kathirun haqqo alayhi al wa man yuhin illahu fama min mukrim inna Allaha yaf'alu ma yasha àyà yìí àwọn tí ma ń sọ pé ìtẹ̀kí ni ipẹ́ bọ́ ni wọ́n máa lo àyà yìí lẹ́rìí àmọ́ kí Ọlọ́run bá ń sọ nínú àyà yìí ibo làwọn ń lò sí Ọlọ́run bá ní alam tara Ọlọ́run ní sílẹ̀ ànábì sóò mà ní alam tara bí pé dájúdájú ọlọ́run ọba ní gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà pátápátá àti gbogbo ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ ọlọ́run ọba ní wọ́n ṣe sùjúdù fún gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà yányá àtẹ̀dá tí ń bẹ lórí rẹ̀ pátápátá ìrànẹ́bì sóhùn mà ní pọ́lọ́run ọba ní gbogbo ṣe sùjúdù fún irú sùjúdù yìí kìí ṣe pé gbogbo ọlọ́run ọba àlékelá ń forí kanlẹ̀ fún kìí ṣe gbogbo ọlọ́run ọba àlékelá ń tẹ̀ kìí ṣe gbogbo ẹni ń forí kanlẹ̀ fún ọlọ́run ọba jàre kèyí ṣe pé gbogbo wọn ń tẹ̀ fọ́lọ́wọ́n bá lọ́wọ́n bá gbà lérò ìtumọ̀ ní pé gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà yẹn àtẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́wọ́n ọba ni gbogbo wọn ni wọ́n ń tẹríba fún àṣẹ rẹ̀ àṣẹ ọlọ́wọ́n ọba ni gbogbo wọn ń tẹ̀lé wọ́n fẹ́ wọ́n kọ́ àṣẹ ọlọ́wọ́n ọba ní ń ṣe lórí wọn ìtumọ̀ sùjúdù ni ẹ̀ kò sí ẹ̀dá kan sánmà àbí ilẹ̀ àìkọ́yẹ́ sí pé èèyàn ọlọ́ọ̀bá ní bákan náà wà ṣámsù àtòrùn ayẹ́pọ̀rùn náà ń tẹ̀fọ́lọ́nù <laughs> òrùn náà máa tẹ̀fọ́lọ́run a máa tẹ̀ ọlọ́ni wà ṣámsù wà kọ́mọ̀rù ọlọ́ni náà àtòrùn ọlọ́ọ̀bá ni wọ́n tẹ̀ fún ìtumọ̀ ní pé àṣẹ ọlọ́ọ̀bá náà ń tẹríba ni wọ́n yọ ìgbà tọ́lọ́ọ̀bá bá ní ká wọ́kùn ni wọ́n wọ́kùn bọ́lọ́ọ̀bá bá ní ká gbóná tó ni wọ́n gbóná tó gbogbo wọn yẹ́yẹ́ àṣì ọlọ́run bá ní wọ́n ń tẹ̀lé sí àti ní báyìí ń sẹ́wọ̀n pé wàláì wọ́n sì ń lo ẹ̀rí torí ẹ̀ ó máa ń kọ́ ní sinmi gan tẹ́lá kẹ́gbọ́ lẹ́kṣọ́ ẹlòmíì àwọn tí sọ pé kúnlẹ̀ ẹbọ ni ẹ̀kẹ̀ máa rẹ́rìn ni pé ah, ah, àwọn kan náà sì máa fọ́ òyìn ní lẹ́kṣọ́ ẹ̀ka kiri pé àbúkí ah, ní kan níbàdàn ó ti yanjú ó kẹ́ẹ̀dí wá gan <laughs> ẹwọ̀n wàláì ọlọ́run ṣàánú wa bá ṣẹ́rí àwọn nǹkan náà mẹ́fẹ́ pé ìmọ̀ ń bí mínú bí pé kéèyàn pé ah ìwọ́n sí ah irú rẹ̀ ìwọ́n òun gọ́ àwọn èèyàn ó kàn dàmú làkáyà àwọn èèyàn ẹwọ́n tí ó kéwú nìsìn tó bá múra ayà ìwà fún pé ọlọ́wọ́ bá ní gbogbo nǹkan tẹ̀ fún ọlọ́ní rẹ̀ lẹ́bí tó mọ̀ ní pé gbogbo ẹ̀dá jẹ́ mẹ́rin sẹ́mà àtọ́lẹ̀ gbogbo ọlọ́wọ́ bá ní tẹ̀ fún tẹ́ bá wá ní tẹ̀fẹ́ lómi àtọ̀ fọ́lọ́ bá ń gọ́ ẹgbẹ́ òtọ́ mẹ́ ni o ọlọ́ni gbogbo ẹ̀dá jẹ́ mẹ́rin sẹ́mà tilẹ̀ ọlọ́wọ́ bá ní kẹ́

ẹ tí ó dá sáà yóò máa sọ pé nǹkan tó Ọlọ́run bá ń wí nìyẹn Ọlọ́run bá ní bákẹ́ náà wà nùjúmù ọlọ́láwọn àràwọ̀ náà Ọlọ́run bá ní wọ́n ń tẹ̀ fún ìdímẹ̀ ní pé àṣẹ Ọlọ́run bá ní àwọn náà ń tẹ̀lé kùdúrù ní bí báyìí àti àlìkìyàdù yìí máa tẹríba fún àṣẹ Ọlọ́run bá àti yìí máa kò mí ní títẹ̀ kéèyàn tẹ ọrùn rárá ọlọ́ọ̀bá ní wàlìjìbáàlù àtàwọn òkè náà àwọn òkè náà máa máa tẹnu bá fọ́lọ̀ àwọn òkè náà máa forí kalẹ̀ fọ́lọ̀ àwọn ayé àdámọ̀ múra aláìní wọ́n ṣájàrù àtàwọn igi igi ọba àsìkò tí bá ń ìjímọ̀ ní pé àṣẹ ọlọ́run ni gbogbo wọn ń tẹ̀lé wàdáwàábẹ̀ àti àwọn dáàbà àwọn ẹranko lókíká kìnìún ẹ̀yìn erin àti bẹ́ẹ̀ lọ àti ewúrẹ́ àtàdì àti gbogbo wọn wáta náà àti ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo wọn náà ọlọ́run bá làwọn náà máa ń tẹ̀ fún àwọn náà máa ń tẹ̀ fọlọ́run tí ni mo sọ wípé àsùjúdù tìrọ́rì ọlọ́wọ́ bá lékẹ́lá tó bá sọ kí níkan ó wá fi wáwù sí ó wá ní wa kathirun minan nas tẹ́rí alákọ̀ọ́kọ́ alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wal ardi wa man fi al-ardi ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà àti ilẹ̀ ni wọ́n ń tẹ̀ fún sí ẹ̀dá tí ń bẹ ní sánmà ẹ̀dá tí ń bẹ nílẹ̀ yìí ó ti kó àwọn èèyàn sínú àbí ó ti kó wọn sínú ẹ̀rí pé níbi ayà yẹn alákọ̀ọ́kọ́ yẹn ó wà áàm fún gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ pátá tí yẹn náà tó ti kó sí nígbà nísàlẹ̀ bí ọlọ́wà ní wa kathiru minan nas ọlọ́run tó wá ti àdáyẹrí àwọn èèyàn kan ṣe rí sùjúdù bí báyìí òun náà ní kí ni o ìtẹ̀lé òfin ọlọ́run bá gẹ́gẹ́ òun tó ti yàtọ̀ fún sùjúdù tá ń bábọ̀ látòkè

tó pé yìí tí ó mú yẹn ní ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá òun náà ní ní ìsìláàmù lára tó lẹ́yìn ni ẹlòmí tí èsè mùsùlùmí kì í mutí ẹlòmí kì í ṣe mùsùlùmí sì ṣe rárá sáwọn òbí rẹ̀ kò sì ní jalè àwẹ́ ẹ̀kọ́ ni òfin ọlọ́run bá náà lòun náà tẹ̀lé tọ́lọ́run bá ló náà má ṣe gbọ́ àwọn nǹkan wọ̀nyí nítorọ́wọ́ bá sì ní kí ẹ má ṣe tí ẹ bá gbé jù sílẹ̀ èyàn tẹ̀lé tọ́lọ́run bá náà èyàn má ní ládá lórí tark sẹ́rí gbogbo bá ṣe ṣe zìnà yìí táà mutí lórí pé agbéjù sílẹ̀ ń tọ́lọ̀ ọba àríkẹ́ ní kágbéjù sí kágbéjù sílẹ̀ àmọ̀ gbára lórí tàrkì lórí pé agbéjù sílẹ̀ fine nínú ẹgbà ẹgbẹ̀ ní pé wàkẹ̀sírù minanas àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ tọ́lọ́wọ́n ọba tásí ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba lọ̀pọ̀lọpọ̀ wọ́n tẹ̀lé sùjúdù ta tún débì ó ti yàtọ̀ sílẹ̀ tá ń bábọ̀ látòkè ọlọ́ni wàkẹ̀sírù haqqo alayhi al-adhab ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ní tí wọ́n jẹ́ kèfèrí ìyà ọlọ́wọ́n ọba ṣe kí ni o ìyà ọlọ́wọ́n ọba ti dòdó lé wọn lórí àwọn ó ti ìyà ọlọ́wọ́n ọba ni torí kí wọ́n tẹ̀ láti ọlọ́run ba wa man yuhinillah ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run ba àlékẹ́lá bá wá yẹ pẹrẹ pẹ̀lú pé ọlọ́run ọba pẹ̀lú pé ń ṣe kèfèrí sọ́lọ́run àbí ń ṣe ọlọ́run ọba àbí ń ṣe àwọn nǹkan tọ́lọ́run ọba àlékẹ́lá ọ̀fẹ́ gbogbo ẹni tó bá ti ń ṣe irú nǹkan báyìí ọlọ́run ni ẹni tí bá ń ti wá yẹ pẹrẹ fàmáàláhù mi múkìrì ọlọ́ ní kò sẹ́ni náà tó lè pàálé láíláí kò sẹ́ni náà tó lè pàálé yọ́yẹ̀yẹ́dẹ́lẹ̀ ni inna Allaha yaf'alu ma yasha ọlọ́bá ń dájú àjọ ọlọ́wọ̀n bá ní máa ń ṣe tó wù áyà yìí àwọn tán lè kúnlẹ̀ ẹbọ ni wọ́n ń lò wọ́n ní dẹ̀lì ni ó ti wá kílíànsì yí pé kèé sọ̀rọ̀ títẹ̀ lọ́lọ́wọ̀n bá lè gẹ́lá ń sọ bẹ́ẹ̀ kò yí bá nísìn ọ̀rọ̀ sùjúdù kéèyàn máa tẹ̀ láṣẹ ọlọ́run ọba àṣẹ ọlọ́run ọba méjì wá ni àṣẹ ọlọ́run ọba tòkè tọ́lọ́run ọba àdékẹ́lá ń bábọ̀ al-amrul kauni àṣẹ ọlọ́run ọba pé kí nǹkan máa ṣẹlẹ̀ lórí wa tí ó sì máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀dá al-amru al-amru al-ta'budi àṣẹ ọlọ́run bá pa wá láṣẹ pé ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí kò yẹ báyìí nísìn eléyìí náà ń pè ní al-amru shar'i at ṣẹ̀ríà ọlọ́run òfin ọlọ́run ni èmi ọlọ́run ọba ni ẹ máa ṣe torí pé méjì làṣẹ ọlọ́run àwọn àṣẹ kan bẹ́ẹ̀ tó yẹ ni ọlọ́run bá ní kí n kaba yìí máa ń bẹ yóò sì máa bẹ ọlọ́run ní kí n kaba yìí o ọlọ́run bá àríkẹ́lá pààyàn láṣẹ pé ẹ máa ṣe nǹkan báyìí ẹ jìnà sí nǹkan báyìí so eléyẹn tó bá wù ọ́ ló lè ṣe tó bá wù ọ́ so ibà nìsín so méjèèjì lọ́wọ́ bá lè kẹ́lá wọ́n tìrìtì níbà pé àwọn kan bẹ wọ́n máa tẹ̀ gbogbo ẹ̀dá tí ń bẹ lókè àti sánmà àti gbogbo ọlọ́wọ́ bá lè kátó wá bẹ̀rẹ̀ sí máa kà wọ́n àtàwọn àtòrùn àtòṣùpá àti ìràwọ̀ àti igi àti òkè gbogbo àṣẹ ọlọ́wọ́ bá náà tẹ̀lé títí káwọn nìyẹn ọlọ́wọ́ tó wá ní al-amru shar'i náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyọ́lọ́wọ́ bá lè kẹ́lá sí dọ̀rọ̀ yẹn lórí ó ti yé tó ń tọ́nà ọba àdékẹ́rá ń sọ nígbẹ̀ yẹn yẹ kìí sọ̀rọ̀ ìtẹ̀fúnrẹ̀ nira ẹ̀rí wọn alákọ̀ọ́kọ́ náà kùránì rí ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì náà kùrán ó wà nínú sóràtù fusilat sóràtù fusilat ibẹ̀ lọ́wà sẹ́rí tọ́nà ọba àdékẹ́rá ń sọ ń bẹ̀yẹn sùjúdù ìbádà lọ́nà ọba ń sọ ẹ̀rí kí mo pín sùjúdù sọ́nà mẹ́rin àsùjúdù làádì sùjúdù titi àádà kí mo fẹ́ mú nǹkan lẹ̀ mo fẹ́ mú nǹkan lábẹ́ mọ́tò gbogbo àwọn yẹn sùjúdù nìyẹn náà asùjúdù ìtìrọ́rì ìmá tẹ̀lásí ọlọ́run ọba mo ti sàlàyé yẹn látàlàyé dánsì ẹlẹ́ẹ̀kẹta sùjúdù ìbáadà asùjúdù ta ẹ̀búdì ìmá tẹ̀ fún ọlọ́run ọba pẹ̀lú pàfin jọ́sìn fọ́lọ́run ọba òun ni mo fẹ́ mẹ́rin ẹ̀wá ń sìn ẹlẹ́ẹ̀kẹrin òun so eléyìí tá a ni pé ìjẹ́ ìtẹ̀ pé àfi kí ẹ̀dà ìjẹ́bọ ni àbí ẹ̀kọ́ níṣẹ́ pé tá ń fà nìyẹn abẹ́yẹ rẹ̀nà kan rí nínú àwọn tí ń kíra wọn nílẹ̀ Yorùbá wa náà bá ṣe máa ń kíra wa sẹ́yìn rí pé ẹni tí ń kan láti kí sẹ́ ẹ̀yìn rí kọjá pé ń jọ́sìn fẹ́ni tí ń tẹ̀ fún ni wọ́n máa jọ́sìn fún àwọn tí ń tẹ̀ kíra wọn ni torí ní ọ̀lá kíkẹ́yàn fẹ́ jogun gógún kíyàn máa wá ìtàkítà káàkiri wọn àjọsìn fúnra wà bí wọ́n ń kíra wọn ni so tó bá fẹ́ mú ẹ̀rí wá lórí pé ìtẹ̀kí rẹ ní jẹ́bọ ó lọ mú ẹ̀rí wẹ́bí tọ́lọ́run ọba àlékí láti sọ pé bẹ́ẹ̀ bá tẹ̀kí yẹn gẹ́ jẹ́bọ ó ní mú ẹ̀rí sùjúdù ìbádà wá ló sọ pé tí bá fẹ́ lo alukur'an aya kur'an ní tọ́lọ́run ọba àlékí lá bá ń lo aya ilé lórí gẹlọgbọrọ ló fún wàyí lásùlì sìdíláàlì ọmọ jẹ́ ìlú ẹ̀rí jákujàku nìyẹn ayà tó fẹ́ mú wáyìí sùjúdù ìbádà lọ́wọ́n bá lè kí láń sọ ń bẹ̀ ẹ́ ń lò fún sùjúdù tàhíyà kí láyà ọlọ́wọ́n bá lè kí sọ wípé wà min ayatihi al-laylu wan-nahar ọlọ́wọ́n bá nínú àwọn ayà ọlọ́wọ́n bá nínú àwọn àmì ọlọ́wọ́n bá lọ́wà táàfi mọ bọ́lọ́wọ́n bá lè kí sí lágbára al-laylu òun náà ni òru bí òru ṣe ń dúdú yẹn tí sì ń wá lásìkò tó yẹ wá wanaharu àti ọ̀sán méjèèjì àmì ọlọ́run bá lọ́wà jẹmọ́ àmà bí ilé rẹ̀ bèèrè kẹ́kẹ́ ìbá pàmà lori ọlọ́run bá wà nígbàtà wà lórí ìsìn níbo lọ̀sán wà báyìí ó ti wà mú níbo níbi tọ́wà kọ̀sẹ́ni náà tó lè mọ̀ tọ́wà láíláí kò yí bá ní sìn tí méjèèjì sì ní tí ń wá lásìkò tó yẹ kó wá àmì ọlọ́run ọba ni táàfi màgbọ́ ọlọ́run ọba lágbára gidigẹ gbogbo nǹkan ọlọ́run lè ṣe kò sí nǹkan náà tọ́lọ́run ọba lékẹ́lẹ́ ò ní kápá àti ṣe mo fi bi wá léèrè pé káàlì màmí tọ́lọ́run ọba lékẹ́lẹ́ lágbára tó ní kápá àti gbogbo pé nígbà tá a wà lóru nísìn ni níbo lọ̀sán yẹn wà báyìí ọ̀sẹ́ni tó lè sọ bí tọ́wà ṣe bá nísìn náà ọlọ́run ọba ní wàṣàmsù ọlọ́run ní bákan náà oòrùn nínú àwọn àmì ọlọ́run ọba lọ́wà pẹ̀lú àwọn àmàlẹ̀ rẹ̀ àtórísítà àwọn àǹfààní tí ń ṣe àti ìṣẹ̀dá rẹ̀ bó ṣe kaniláyà tó tó ṣe nílé mọ̀tó nínú àmì ọlọ́run ọba lọ́wà àmì pọ́lọ́run ọba ní kápá lórí gbogbo nǹkan ni wàlùkọ́mẹ́rù ọlọ́run ní bákan al'ayatu shari'iyya làwọn yẹn àwọn àyà ti shari'iyya nù but al'ayatu kauniyya òun làwọn ẹ̀dá àwọn ẹ̀dá ọlọ́run bá àmì ọlọ́run làwọn náà jẹ́ wa fi kulli shay'in lahu aya tadullu ala annahu al-wahid na'am ọlọ́run bá ní la tasjudu sujúd ẹ ẹ máa wọ àwọn tán bá ní títẹ ẹ máa rí àwọn ẹ máa wọ àwọn tán ní sùjúdù ọgbọ̀rọ̀ túmọ̀ sí pé n tán pè ní sùjúdù ṣẹ̀ríà ní pé oríkèríkè ara méjèèje gbọ́dọ̀ pé ajẹ́pọ́lọ̀ wọn bá ní ẹ gbọ́dọ̀ fi oríkèríkè ara méjèèje ẹ gbọ́dọ̀ fi kalẹ̀ fóòrùn ayẹ́pàlẹ̀ tẹ̀ fóòrùn nù àbí tó bá yẹ pé sùjúdù o lázìmù ní kí oríkè ẹ̀rí implication kẹ́yà máa tú àyà Kùránì àbí kẹ́yà máa tú kálímà kan jákujàku ó máa ní implication nínú àwọn ìtumọ̀ tó bá yẹ pé sùjúdì tó ń bì ní pé àfi kóríkèríkè ara méje pé ajẹ́gbẹ́ gbogbo àwọn tí bá ń tẹ̀ tó yẹ pé ìbáàdà tí wọ́n tán ṣe fóòrùn ní pé wọ́n máa ń tẹ̀ fún tí wọ́n rùkú fún implication tí wọ́n ń sọ ẹ̀ tí wọ́n nasán nítorí tí bẹ́ẹ̀ bá sì máa dì kọ́ àpá nǹkan bẹ̀ẹ́ta máa tú o kò yẹ báyìí nísìn tọ̀ nǹkan tá ń bá lọ látàsìdúdú rí ṣàmsì ọlọ́ni ẹ má ṣe sùjúd ẹ má tẹ̀ fún oòrùn ẹ má kúnlẹ̀ fún oòrùn ẹ má forí kalẹ̀ fún oòrùn wàláàlì kọ́mọ̀r ọlọ́ni ẹ má fún nkúntùn ìyáwó ta ìbùdún ọlọ́run tó bá jẹ́ sí pé ọlọ́run bá nìkan lẹ́njọ́sìn fún ẹfàlá sí ẹ underline nkúntùn ìyáwó ta ìbùdún mọ́mbọ̀ wá síbẹ̀ ẹ̀rí wà ń bíbẹ̀ yẹn abẹ́jẹ́ ń padà sókè pé ìsùjúdù wọn lọ́wọ́ bá lékelé wí bí pé ẹ má ni lọ́wọ́ bá ń wí ni ǹjẹ́ yìí ti rẹ̀ yàn kan lọ́jọ́ rí ní ẹ̀yìn ti rẹ̀ yàn kan lọ́jọ́ ayé rí tó kí ní ṣe ni ìǹkì òrùn káàárọ̀ a ní ii ó ní ìkí òrùn káàrọ̀ ní wọ́n sẹ́mù ya dr a ẹgbẹ́ mọ́tò jáde because agbára ní mọ́ka mọ́ ẹ̀ẹ́dì máa wá tí ẹni tẹ́bì jẹ lọ́wọ́ dé lẹ́sẹ̀ pé ó ṣe kí ni ó ní ìkí òrùn náà ni ìkí ó sùpá kòkòrò ọrùn láyé tẹ́ bá rí ẹ̀ka tí ń tẹ̀ fóòrùn tí ń tẹ̀ ń jọ́sìn fún ni àwọn tọ́lọ́wọ́n bá lè kí lámbáwì ó ní àwọn àṣọ ìbádùn tàwákìtì àwọn tí máa ń jọ́sìn fún àtòṣùpá tọ́lọ́wọ́n bá ní kẹ́lẹ́gbẹ̀ níbi Ibrahim dìde lára wọn láàrin wọn nǹkan yẹn sì sẹ́kù láàrin àwọn lárúbáwá àwọn náà ń pè kódà nígbà tó táìmù kan bẹ tó ń pè ànẹ́bì ní wọ́n ní ànẹ́bì wọ́n ní ẹ̀sìn tó gbé wá lẹ́sìn àwọn àsọ ìbùn ẹ̀sìn wọn ló gbé wá ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti tó bá gba ìsìláàmù nígbà yẹn àwọn kèfèrí lọ́sọ̀ pé kí ni o sọ̀báàtì ó ti di ó di àwọn tí ń sin ọ̀rọ̀ àtòṣùpá kò yé báyìí nísìn làwọn àbá ọmọ bíi sọ́wọ́ alára nípa èdè Yorùbá pé à ń kírun wọ́n mọ́ sọ pé ọ̀rọ̀ yẹn ìsún sàsúkì ti wá ń bẹ̀ pé ń dáńgbà lérò ní pé à ń kí òrùn tí ó bá nísìn so ó yẹn wọ́n wá parẹ́ tí ó bá nísìn tó bá di ran à ń kí òrùn yẹn pé à ń kí òrùn so wọ́n ní ẹ̀ so nítorí ẹ̀ pé ó dá kí yẹn sọ́ra fún láwùjú yẹn nítorí pé àwọn tí wọ́n gbé kalẹ̀ wọ́n gbà yí pé àwa mùsùlùmí òòrùn là ń ṣe kíni òòrùn ń jọ́sìn fún so ìròrí yẹn ti pẹ́ tó yẹ kí pẹ́ntì tó bá ti lè gba Islam wọ́n sọ kó ṣe kíni o ó ti wà nínú àwọn tí ó ti gba ẹ̀sìn ìmọ̀jọ́sìn fún òrùn àtòṣùpá nìyí torí pé nínú àwọn ẹ̀sìn tó gbajúmọ̀ lásùn láàrin àwọn lárúbáwá ẹ̀sìn àwọn àjọ́sìn fóòsà ẹ̀sìn àwọn àjọ́sìn fóòrùn àtòṣùpá àtàwọn Yahudi àti nìyẹn Islam

ẹwà níbi tí mo ní kẹyàn underline in kuntum iyyahu ta'budun tó bá yẹ pé Ọlọ́run ọba nìkan ń jọ́sìn fún ó mi ń pè ń tọ́lọ́run ọba àlékẹ́ láńsọ́ bí ọ̀rọ̀ ìbádà ni lọ́lọ́run ọba àlékẹ́ láti parí ẹ̀ pé in kuntum iyyahu ni ẹ pé in o ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe ìbádà fún àtòṣùpá ni lọ́lọ́run fi ní tó bá yẹ pé Ọlọ́run so kí sọ̀rọ̀ tàhíyà lọ́lọ́wọ́ bá ń sọ mẹ́yẹn ọ̀rọ̀ ìbádà ló fi parí pẹ̀lú ìkúntùn ìyáhú táìbùdùn kọ́lọ̀n kó sàánú wa kọ́lọ̀n já ma gbọ́yé torí elumi làákàyèrò gbé mathematics púpọ̀ one plus one is equal to two ní tó ń mọ̀ náà ni ẹ pé wọ́n ti ní one plus one is equal to two is equal to two náà ni àbá ìkànnì lọrụ lọ́rùn ni àní kúkúrú níṣẹ́ ẹ̀yàn ọgbọ́n ni pé ìpínlẹ̀ ibi tí làákàyè ti ẹ̀ mọ̀ nìyẹn tẹ́ ẹ bá ti ń ṣe àlàyé kéwú sọ́pọ̀ fẹ́ lómi báyìí làákàyè rò mọ́ pé àbá yẹn fẹ́ pẹ́pẹ́ ni jàre ọkà fẹ́ lọ́rùn ẹ̀ tí ọ̀nà sáà ẹ̀ kò wá straight forward àní

kíma rẹ̀ yóò kéré gan láwùjọ torí pé ọ̀rọ̀ tó yẹ pé kò mẹ́kọ̀ọ́ dání tó fi jẹ́ pé àwọn ànábì ọ̀nà ọba wọn máa ń sọ̀rọ̀ takò kò sí bẹ́ẹ̀ ṣe takò wọn òdo yín hàn so yíba nítorí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ ni wọ́n sọ ọ̀rọ̀ jìnlẹ̀ mà ni wọ́n sọ sókèlá ẹ̀fà mẹ́bẹ̀ ni pé ọ̀rọ̀ tọ́lọ̀ ọba àlékelá ń sọ bíbá ọ̀rọ̀ ìbáàdà ni lọ́nà fi ní in kuntum iyyahu ta'budun ayé ẹlẹ́ẹ̀kejì ni ẹ ayé ẹlẹ́ẹ̀kẹta tẹ́ máa ń lò ní dẹ̀lí òun náà lílẹ̀ tó wà nínú suratul jin ọlọ́ni wa annal masajida lillah ọlọ́run ní dájúdájú àwọn masajid ọlọ́run ọba ló ní mo ti sàlàyé pé tẹ̀fsíìrù méjì lọ́wọ́ lórí ìtumọ̀ masajid méjèèjì náà ló sì wọlé tẹ̀fsíìrù ibn abbas òun náà ní pé gbogbo mọ́sálásí pátápátá ọlọ́run ọba ló ní ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́yàn bá kọ́ mọ́sálásí kalẹ̀ tán ó ti kó ọnù dúkìá rẹ̀ ó ti di dúkìá ọlọ́run ni tẹ́lùmí ọmọ afọ́ lalẹ̀ tí ó pé ìwọ̀nà ọkọ̀ wájú kírun <laughs> kí ló dé àwọn aláàjì lọ kọ́ mọ́sálásí à irú pátipàtí wo nìyẹn tàbí ẹlòmí náà mọ̀ sẹ̀lẹ́ta àwọn tí ó dòsá fúwájú pé ìrọ̀rọ̀ ìyẹn bọ́sẹ̀ yẹn bọ́sẹ̀ bọ́sẹ̀ à tí ó bá ní sí abẹ́lòmí ọmọ lagàbá mọ́sálásí ní lagàbá pé àwọn ìmáàmù náà máa sá kúbẹ́kúbẹ́ lábẹ́rẹ̀ torí tí wọ́n bá ti gbọ́ tiẹ̀ yóò lè wọn kú mọ́sálásí rẹ̀ àìgbẹ́sìn yẹlẹ́lẹ́yìn wọ́n á nẹ́ mọ́sálásí lẹ́lẹ́lá bẹ́ẹ̀ bá ti lè kọ́ mọ́sálásí kalẹ̀ báyìí ẹ̀ lánìyàn wákùfù kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ó ti di wákùfù ọlọ́wọ́n bá nìyẹn ọlọ́wọ́n bá lóní tọ́ bá kún àgbọ̀dọ̀ pín mọ́ dúkìá rẹ̀ kò sí ti ẹmọ́ ìtumọ̀ ní láàníyẹn ọlọ́wọ́n bá lóní mọ́sálásí gbogbo mọ́sálásí yẹn fala tad'u ma'a Allahi ahada ẹ̀wà gbọ́dọ̀ pé nkẹ́kẹ́ ní ìpapọ̀ ni ẹ ìtumọ̀ Jubair

jàmáà gbogbo àwọn ọwọ́ wa àwọn eríkèríkè méjèèjì ààyè bí dáàtí ń ṣe sùjúdù ní àbíkè sáyé bí dáàtí ń ṣe sùjúdù ẹ̀rí pé ààyè sùjúdù lòun náà ẹgẹ́ bó jẹ́ pé bí dáàtí ń forí kẹrẹ̀ nínú mọ́sálásí náà òun náà já ààyè sùjúdù torí pé makanu ni masajid ismul makani ni masjid bákan náà ó tún wá ní ẹ̀rí nínú hadith anabi pé anabi sallallahu alaihi pé umirtu an asjuda ala sab'ati a'dhumin ọlọ́wọ́ bá pa mí máa ṣe sùjúdù lórí àwọn eríkè ara méje lillah ibi táwọn afẹ́ lò tẹ̀fsíìrù títí Jubair bin Mut'im kó sí ní tẹ̀fsíìrù rẹ̀ lálàáfíà sàpé kò sí nǹkan tó burú mẹ́ bá ṣe lo tẹ̀fsíìrù Jubair bin Mut'im méjèèjì náà lálẹ́ lò ọlọ́run bá ní omi ọlọ́run bá nìkan mo ní àwọn eríkè méjèèjì yẹn èmi ọlọ́run bá nìkan mo ní fàlá tẹ́bẹ̀ ihu máa lọ àhàdà ìtẹ́bí wá mọ̀ pé ọ̀rọ̀ tọ́nà ọba àlekèlá ń sọ mí náà ọ̀rọ̀ sùjúdù ìbádà náà ni iṣẹ́ sùjúdù láti jọ́sìn fọ́lọ́run ọba ní kèése títẹ̀ ọlọ́run fàlá tẹ́bẹ̀ máa lọ ìhàdà ẹ gbọ́dọ̀ lọ àwọn eríkẹ́ yìí láti pè ẹlòmíì láti jọ́sìn fẹ́lòmíì máyàtọ̀ fọ́lọ́wọ́n bá torí pé àdùáhù ìbáadà ẹgẹ́ bí àyà Kùránì ṣe gbé wábẹ̀ ọlọ́ni kùlídò ìrúnì àstẹ́jìbè lẹ́kù ni ìrànẹ́bì sọ fún ọlọ́run dájúdájú àwọn tí wọ́n ń ṣe ìgbéraga wípé àwọn ò lè máa pe èmi ọlọ́run ọba ọlọ́run ọba lékelá pé dùá ní ìbáàdà ń bẹ̀yẹn pé innal ladhina yastakbiruna ní ìbáàdàtì ayé innal ladhina yastakbiruna dùáhì tó gbọ́dọ̀ dùá lọ́lọ́run ọba lékelá ìnàlẹ́dẹ́ ẹsẹ̀kìrún ẹni ìbádẹ́tì ọlọ́ndájọ́jọ́ àwọn tán ṣe gbéraga páwọn ní pé èmi ọlọ́run ọba so ó túnmọ̀ sí àdùáhù ìbádà bẹ́ẹ̀ àdíta anábì sọ́lọ́sọ́lọ́m náà anábì ní àdùáhù huwalẹ̀ ìbádà nínú ìwáyà mi àdùáhù múkulẹ̀ ìbádà ọlọ́ni fàlà tẹ́dù ihu ma àlọ́ àhàdà áyà yìí náà sùjúdù ìbádà náà ní sọ mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn tọ́mọ mú wálẹ̀ rí nìyẹn lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ẹ̀rì kankan náà alkùrán ni mọ́ ẹ tó wà ní alkùrán tí mo ẹ̀gbẹ́ mẹ́rin mo pín sí bó ní sùjúdù tàhíyà ìtẹ̀fún ní pàǹkì ní wà náà alkùnrán pàǹsà pẹ́lẹ̀ fún ni nípa ń gbé ni tóbi ń bẹ náà alkùnrán tó ìjẹ́ pé gbogbo ẹnu àwọn alìmọ̀fàsírùn pátápátá ló kò lé lórí pé sùjúdù bí o ìtẹ̀fún rẹ ní ti bí kése titi ìbádà níwà bí ilé kódà kò sí kése nǹkan tí àwọn olóyìnbó ní is not perfect kése nǹkan tí tó jìnnà láti rí ẹ wo sùjúdù tí àwọn màláíkà ṣe fún ànábì adam ṣe wọ́n jọ́sìn fún ànábì adam ni láíláí láíláí páwọn màláíkà ń ṣe jù wọ́n jọ́sìn fún ànábì adam sọ́lọ́wọ́n bá lè jẹ́lọ́mà pàwọn láti ẹ̀kẹ́ jọ́sìn fún ẹlòmí yàtọ̀ fọ́lọ́wọ́n bá inna Allaha la ya'muru bil fahsha ọlọ́wọ́n bá yẹ pàṣẹ fahsha wà afhashul fahsha ilé tó burú jù nù fahsha ní ṣírkì ọlọ́wọ́n bá ló sì pàwọn láti ẹ̀kẹ́ ìsùjúdù ló fi ẹgbẹ́ gbogbo ẹnu àfá àtẹ̀síru ayé pátápátá ó kò yí pé irú sùjúdù yíó kìí ṣe báwọn màláíkà ń jọ́sìn fún ànábì ádámà ni kí ni wọ́n ṣe wọ́n ń ṣe àpọ́nlé fún ànábì ádámà wọ́n sì ń gbé tóbi lórí pé ọlọ́run bá àríkẹ́ láti bọ́lá lé wọn lórí sùjúdù bẹ̀yẹn kìí sùjúdù ìbádà sùjúdù tẹkírìm sùjúdù ìhtìrọ́m èyí nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú fẹ́ni tá à ń fún mo fi lè establish pé sẹ́rí kéèyàn ṣe sùjúdù fún yàn kò tí túmọ̀ sí pé tí ń jọ́sẹ̀ fẹ́ tó ṣe sùjúdù fún nìyẹn a gbọ́dọ̀ mọ̀ kí làníyàn rẹ lórí sùjúdù mọ́ bọ́ lórí àníyàn yìí wọ́n ni ẹ ọ̀rọ̀ ẹbọ kò nídìí àníyàn tabariyan tó gbẹ́bọ lọ sórí ta ń sìn àmọ́ abílẹ̀ pé kí làníyàn rẹ tó fi gbẹ́bọ lọ sórí ta àmọ́ ní pàwùlẹ̀ sí máa ń da àwọn màsáìlú papọ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀sìn ò sáti ẹ̀yẹ́ yìí síbi kan ẹ kẹta máa da ọ̀rọ̀ ẹ máa lú ọ̀rọ̀ papọ̀ ẹ ti understand tó o bá fẹ́ sàlàyé nǹkan fún wa ọfẹ́ kágbà yìí pẹ́ bọ ni ó gbọ́dọ̀ fún wa ní dẹ̀lú tó wà convincing kí ni bọ́kà máa mú nǹkan fún mi nígbà tí mi kì í ṣe tí mi kì í ṣe ọ̀dẹ̀ ọkà máa mú àwọn ọ̀rọ̀ tó ẹ́ pé kò lè wọlé wá fún mi ó sì bí lè pọ́fẹ́ kí n máa tẹ̀lé lórí ẹ̀ ó gbọ́dọ̀ fún mi láwọn nǹkan tó ẹ́ pé yóò wà mú kíní ẹ̀ yóò mú mi wà contented yóò mú mi ọkàn mi ò balẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ wò nínú suratu Yusuf ọlọ́run ọba àlekẹ́lẹ́ ń sọ ìtànẹ́bì Yusuf fún wa ọlọ́wọ́ bá ní wàrọ́fà àbàwéhì alẹ́lẹ́ arṣì wàkọ́rù lẹ́hù sújàdà ọlọ́wọ́ bá ní ànábì yusuf aléyìí sọ́látù wasalam ó gbé àwọn bàbá àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti yá rẹ̀ ó gbé wọn sórí alárṣì àga àtẹ́ àga àtẹ́ náà ń pè ní alárṣì ó gbé àwọn méjèèjì síbẹ̀ láti pán àwọn òbí rẹ̀ méjèèjì lé bá ní àti bàbá àti yusuf kìí sí ànábì yakub ó ní bàbá nẹ́bí Yusuf àti ìyá nẹ́bí Yusuf tí sí ẹni rẹ̀ ìyàwó nẹ́bí Yakub àti àwọn ọmọ ìyá rẹ̀ mọ́kànlá yòókù gẹ́gẹ́ bí ìtumọ̀ àlá nẹ́bí Yusuf inni ra'aytu ahada ashara kawkaba wal shamsa wal qamara ra'aytuhum li sajidin ahada ashara kawkaba àwọn ọmọ ìyá rẹ̀ mọ́kànlá ni ẹ ash-shamsu wal qamar òun ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ra'aytuhum li sajidin wàkọ́rù láwú sùjádà agbogbo ọbọ̀wátá na ṣe sùjúdù fún anábi yusuf ṣe sùjúdù tí anábi yakubu ṣe fún anábi yusuf yìí ṣe fi ń ṣe ìbádà ṣe fi ń jọ́sẹ̀ fún anábi yusuf ní láíláí torí bá anábi yakubu anábi ọlọ́wọ́ bá ní mẹ́kánà lánàá anúṣìríkà billahi shay'a inú sọ́ọ̀tù yusuf lọ́wọ́ anábi yusuf ní ọlọ́sọ bẹ́ẹ̀ pé inú mílà wa oníbẹ̀ pọ̀tọ́ fún wa ṣé ẹ fẹ́ sọ fún pánẹ́bí yakubu injọ́sìn pánẹ́bí yusufu ni kalla walla tó bá bilẹ̀ jọ́sìn pánẹ́bí yusufu sàtífíkẹ́tì jẹ́ ànẹ́bí ọlọ́run bá rẹ̀ ti fàyà nìyẹn àbọ́mọ ayé ànẹ́bí yusuf mọ́kànlá yòókù wọ́n ṣe ìbádà fánẹ́bí yusuf àbí táwọn yẹn ń jọ́sìn fún tó sì yọ́nú sí kama jọ́sìn fóhun ó ti di rasul mẹ̀rùwúsì tọ̀wàvít ó ti di olórí kan nínú àwọn olórí èṣù nìyẹn man umida wa huwa rab gbogbo ẹnikẹ́ni tó bá ń jọ́sìn mú tó sì ọ sí kama jọ́sìn bóhun ó ti di ìkánú àwọn èsù ọ̀gá kan nínú àwọn ọ̀gẹ́sù ni ẹ arẹ́bìnrin Yusuf ọ̀dọ̀ gẹ́sù ló bí pé ẹnu gbogbo àwọn àfóòlùmọ̀ nípa tẹ̀fsíìrù kò wípé irú sùjúdù tí Yakubu ṣe fún Yusuf yìí àtàwọn ọmọ ìyá rẹ̀ yòókù àti ìyá rẹ̀ yìí wọ́n fi ń ṣe tàhíyà ni wọ́n fi ń kí ni wọ́n ti fi ṣe wọ́n wọ́n àfi jẹ́ ni o wọ́n àfi jọ́sìn fún ó túnmọ̀ sí pé pẹ̀lú násù alkùrán sìn àti rí sùjúrù tàhíyà ní alkùrán sùjúrù pé yẹn ń pẹ̀yẹ̀ lé láì jọ́sìn fún kò yẹ́ bá ní sìn mọ́ wọ́n bọ̀ wá lò dáadáa ọ̀rọ̀ lórí sùjúrù tàhíyà yìí kò yẹ́ bá ní sìn ala kulli hal níta ẹ̀ fọyọ́ bẹ̀ ni pé nínú alkùrán kẹrì kò sí ẹ̀rí ẹyọ kan

èmi ọ̀tà yíò bẹ́yẹ bá ti ṣe gbé díà gbére ní o gbére kùlúrkùlúhà àwọn ẹni máa ń serú kàbáwọn kò yẹ bá àyà tó fi nǹkan tí mọ́kàn fi ń kó bírèkì díẹ̀ torí àwọn wọ̀nyí ọ̀rọ̀ wọn lágbára gan àmọ́ tí wọ́n fi ṣe kókó bírèkì díẹ̀ kọba bá jẹ́ sí pé ẹ̀yìn òun sí because ó embarrassing gan ó embarrassing yẹn gan kí ẹ máa máa ẹ̀rí wá fún wípé ìkúnlẹ̀ ẹbọ it is highly embarrassing ó máa ń dúdú tí yẹn gan àfi pé yẹn ò ti ẹ̀gbá lé kí ó kọjá because so a gbọ́dọ̀ kí wá yanjú àwọn kankan níbi àsìkò péréte tó kù òun náà ni wípé wọ́n ni àníyàn ẹ ọ̀sọ̀ pé ẹ ó ní àwọ̀ àníyàn tó sùjúdù ẹ kí kò sí nǹkan pẹ̀lú àníyàn tó bá ti lè sùjúdù báyìí ó ti ṣẹbọ nìyẹn nílò pé ẹni tó bá gbé ẹbọ lọ sóríta sí ayẹ̀tẹ̀ máa bèèrè pé kí làníyàn rẹ tó fi gbé lọ wọ́n é bèèrè àníyàn lórí ẹbọ tó bá jẹ́ sí pé ó ní ojú bí mẹ́ta sí mẹ́rin táwọn èèyàn ń gbà ṣe tẹ́ bá rí yẹn kan tó iṣẹ́ yẹn ẹ gbọ́dọ̀ máa níyàwó lóní lórí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin kéde páyọ́kà gbèsè rè tó bá bá fẹnu yín mu kí lọ́pàá ẹ jẹ́ kí n fún yín lápèjúwe sí tá a bá rí yẹn kan tí bá ń bẹ̀rù tí bá ń ṣe khawfu nísìn khawfu ìbádà ni khawfu ìbádà ni tá a bá wá rí yẹn tí ó ní khawfu káwá ní khawfu tó ti lè èyàn sì lè bẹ̀rù nǹkan mí yàtọ̀ yìí bá dẹ̀ sí ní téèyàn bá fi lè ṣe fẹ́ lómi yàtọ̀ fọ́lọ́wọ́n bá ó ti ṣẹbọ nìyẹn sáwọn sọ pé ẹni tí bá ń bẹ̀rù ejò nísìn ó ti ṣẹbọ àbí ẹni tí bá ń bẹ̀rù ban tó ti ṣẹbọ ẹni tí bá ń bẹ̀rù àkekè ẹni tí ń bẹ̀rù mọ́tò ẹni tí ń bẹ̀rù àwọn nǹkan yẹn tó ti ṣẹbọ nítorí pé kọ́ọ̀fù pín sọ́nà méjì kọ́ọ̀fù ìbáàdà ń bẹ alkọ́ọ̀fù tọ̀bí ń bẹ ìbẹ̀rù tàdámọ́ ń bẹ ìbẹ̀rù ti ìbáàdà gẹ́gẹ́ ń bẹ ló fi bá rí nǹkan tí ń kọ́ọ̀fà nǹkan yàtọ̀ fọ́lọ́ọ̀bá ń bẹ̀rù nǹkan mí yàtọ̀ fọ́lọ́ọ̀bá á worú ìbẹ̀rù onú tó ń bẹ̀rù pé nǹkan yẹn yọ́ ya ń wèrè ni ọ ń bẹ̀rù pé yóò di dúkìá ọ ń bẹ̀rù pé ya nìyẹn ẹ ọ̀nà sáà mò ń bẹ̀rù pé yìí ọmọ o tí gbogbo yìí gbogbo yìí ẹnu mi wọ gbogbo nù ń bẹ̀rù orí mò ń bẹ̀rù ìbẹ̀rù náà ni kọ́ọ̀fù náà ni pé bá ẹ̀ ń bẹ̀rù tó bá yẹ bí kọ́ọ̀fù lè ìbáàdà ni ó ṣẹbọ àmọ́ tó yẹ bí kọ́ọ̀fù tọ́ bí inú ó ṣẹbọ fún bí àpẹẹrẹ ẹjẹ́ fún lápẹẹrẹ kásí tá a bá rí ẹ̀kí ṣe lábúrú ń pẹran a ní ìdí àníyàn rẹ̀ ti fi ń pẹran yẹn tó ní tá a máa ń pẹran púpọ̀ mo lè pẹran fàlejò ẹlòmí yàtọ̀ fọ́lọ́ bá mo pẹran fún yẹn ẹ tí wọn sáà mo lè pẹran kí mo fẹ́ jẹ mo lè pẹran kí mo fẹ́ ẹ́ tí èyí ṣe inú léyá ó sì sàkíkọ̀ ó ṣe wà ní ìmọ̀ ọwá ń pẹran bèèrè pé irú ẹran tí ń pa yẹn kó dàpọ̀ páyè kan ní sí fún bí àpẹẹrẹ sí rí mi nísìn mo wá mú ẹran fún bí àpẹẹrẹ sí sáàdì àyè kan yìí kí n pa ń lè wá tẹ̀ pé sí ọmọ ọmọ sáàdì àyè kan yìí lọ pẹran síbẹ̀ ah èjìgbó ti sẹ́bọ̀ <laughs> kódà mọ́ bá ní títí báyìí ní òpó màálù ni mọ́ bá ó sì gbára wáyé sí dùn kí náà pálé wọ́n sí wallahi mi ìdẹ̀ tí ìṣẹ́bọ kò yé báyìí nìsí nítorí pé tó bá yẹ kí mo ṣe náfìrù páyì yẹn mo fẹ́ pẹran sí gọ́ níláyà Ànábì sallallahu pa ràkúnmí sí àyè kan tán pè ní buwana àyè Madina ó lóun fẹ́ ọwọ́ lọ bá nẹ́bí sọ́lọ́lá sáà pé òun ṣe nẹ́fìrù òun ṣe lérí fọ́lọ́n bá pé mo fẹ́ pọ́lọ́n mo fẹ́ pẹran fọ́lọ́n ní ààyè buhari ní ààyè ẹn kó ti ṣẹ̀ṣà ààyè kan Ànábì wa sọ pé àkánà fíhi wọ́tánù min ti yóò ibad ṣe òsà kan náà òsà jahiliya ń bẹ láyé yẹn tẹ́tí sìn rí ó ní min àyádìhì ṣe ìkan náà wọn ọdún wọn bẹ́ẹ̀ tẹ́tí sẹ́rí ó ní kò sí bẹ́ẹ̀ Ànábì ní áwùfi bí nẹ́fìrì lọ mú lè rí rẹ̀ ṣe lọ pẹran sáyé yẹn ó túmọ̀ sí pé mo tẹ́bọ́ wá rí ibi tí wọ́n ń pẹ̀rẹ̀ sáyé kan particular àyè kan specifically ẹbí mi lè rẹ̀ kílà ní ètò mi pẹ̀rẹ̀ yẹn tó báyìí kí mo wá pẹ̀rẹ̀ yẹn nítorí pé mo wá pa fún àyè yẹn ni àbí mo wá pa fún kankan láyè yẹn yàtọ̀ fọ́lọ́run ọba ẹbọ ni mo ṣe àmọ́ tí n bá wá pa fọ́lọ́run ọba pẹ̀lú pé àyè tí mo ti ṣèlérí fọ́lọ́run ọba pé máa pa sí yẹn ibẹ̀ náà mo ti gbọ́dọ̀ pa sí ìǹsẹ́bọ̀ tó kẹ́ wá rí mi kẹ́kàn rí mi kí nǹkan máa ń pẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òkúta kan pé mo wá ṣe rí pé ah, òkúta kan bẹ́ o lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí oníkatakó ibẹ̀ mọ́fẹ́ lọ pẹran sí bọ́lọ̀n ẹ wá nítorí ẹ̀ ìdìbò tí ń pẹran fókúta àwọn òdùbìlà wọn kí ń mú dájú ẹ̀sìn báyẹn bí kọ́ tí ń tẹ́yìn ọba fi gbé yàn jáde kú nú ẹ̀sìn ó mọ̀ gbọ́dọ̀ jẹ́ yẹ̀ fínu ẹ gbọ́dọ̀ mọ́ mo pẹ́ pé àwọn sẹ́ńbẹ̀ tó pé ó máa ń lú papọ̀ mọ́ra wọn á máa níyẹn tó fi sẹ́yìn síwájú ká tó fún wá pọ̀ lọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so iṣẹ́ tó bá jẹ́ sí pé ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe pọ̀ ọ̀nà tó tọ́ ń bẹ ọ̀nà tí ò tọ́ ń bẹ ọ̀nà tó jẹ́sẹ̀ ń bẹ ọ̀nà tó jẹ́bọ ń bẹ ẹ tọ́yàn bá rẹ̀ yẹn ká tó ṣiṣẹ́ yẹn nítorí àti ṣe dáfẹ́rù ṣubha láti gbèrú jù kúrò kẹ́ńbà gbé ìdájọ́ tí ó yẹ kẹ́ gbé nìyẹn kẹ́ńbà gbé lórí ẹ gbọ́dọ̀ mọ èwo ní ṣe particularly nínú àwọn ọ̀nà yẹn ilé fi wá fún nídàjọ́ lórí ilé tí bá ń ṣe bí i ah, tó ń ṣe ìtọ́ àbí tó ń ṣe ìyẹbọ ni àbí tó ń ṣe ìyẹsẹ ni tí ẹ bá ti ṣe pé ọ̀nà kan ní sẹ́yẹn wà so nítorí ẹ̀ta bá ríyàn tó ṣe sùjúd a ma níyàn rẹ̀ lórí sùjúd rẹ̀ so fi ń jọ́sìn fẹ́ tó ṣe sùjúd fún ni àbó fi ń kí ni so yẹ́ bá ní sìn àbí nǹkan mínú àwọn ọ̀nà ta kàsí yẹ́ bá ní sìn so inshallah ta'ala ibi láti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ inshallah so pé ọ̀rọ̀ lórí àníyàn yìí àtọ̀rọ̀ lórí pé kíní yìí àtàwọn ẹ̀rí nínú súnnà tí wọ́n máa ń nínà àti ọ̀rọ̀ àwọn àfá tó máa ń síkà tó ráwọn ilé o tó máa ń síkà ọ̀tọ̀ sí nìkan táwọn àfá ń ẹ̀yà tó jẹ̀ sí ọlọ́nkà ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ìkàùkà ní ọkọ̀rọ̀ àwọn àfà so ó ti yé wa pé èèyàn tó ti mú àwọn àyà ìtí ń lò fọ́rọ̀ sùjú ṣẹ́rí pé definitely tó bá débi ọ̀rọ̀ àwọn àfà náà ọ̀tọ̀ ní àfà ọmọ wa because ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ́ sí pé ó lágbára gidi gan ni in táwọn èèyàn ti torí ẹ pé àwọn èèyàn kèfè lílé lórí in táwọn èèyàn ti torí ẹ tán sí kíni tán wí nǹkan tó burú jù tọ́mọ́ nǹkan àtàbà fẹ́ pẹ́yàn ṣe kèfèrí tí wọ́n dá òtù lórí ẹ̀wọ̀n ìkúlẹ̀ ìsì ìkúlẹ̀ ìkúyẹyẹ bàbá wọn sí máa ń sọ̀rọ̀ náà ẹ̀tọ́ bá wọn gbára àwọn fáwọn dáadáa so ọmọ yẹn kúlẹ̀ ah, ah. tọ́bà ti sọ pé kúlẹ̀ báyìí ah, di ayé ẹ sọ fún mi kí ni ìdájọ́ kúnlẹ̀ ẹ̀rọ àwọn sí ẹ̀tí tí ń bá yín sọ̀rọ̀ tí ń nawọ́ báhùn kí ni kí ni ìdájọ́ kúnlẹ̀ sọ <laughs> fẹ́ gbọ́rọ̀ ni ẹ ẹ̀wọ̀n èsì nísù kí ni kí ni sùúrù ìdájọ́ kúnlẹ̀ ni ẹ sọ sọ kó sànú wa subhanaka alhamdulillah ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà níparí ọmọ ya wa kan wọ́n ní àwọn nídìí ẹ̀nà lọ́wọ́ wa láti gbọ́ àwọn bùkátà kan tí ó kàn wọ́n gbàngbàn tí wọ́n sì ní lọ́wọ́ láti gbọ́ lápò ara wọn tàbá ń fẹ́ kí àwọn ọmọ ìyá kí a ràn wọ́n lọ́wọ́ so insha Allah ta'ala ẹ jẹ́ kí a ràn wọ́n ìyá wa lọ́wọ́ so ọlọ́run bá lékẹ́lá yóò mọ̀ bùkún àpò ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá lékẹ́lá yóò mọ̀ bù àṣírí tiwa náà la ilaha illallah so kí a rí àwọn